wọ́n máa ń di bátìrì. Mùjíbù kọ́. Lọ́kùnrin ìjọba àwọn ọ̀dọ́ wa ń lọ wá ní tilẹ̀ kó sẹ́yìn. Bóyá kí ni ń sè? Ó ń sùn. Wọ́n lè dànù kó ní mo ní ká bọ́ síbi. Ọ̀yá ọ̀yá bàbá. Wà iná kọ́ tàmù àmbíyá wà وسيد المرسلين وحبيب رب العالمين وكل دعوى النبوة بعده فغي وهوى وهو المبعوث إلى عامة الجن وكافة الورى بالحق والهدى وبالنور والضياء وأن القرآن كلام الله منه بدأ بلا كيفية قولا وأنزله على رسوله وحيا وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة ليس بمخلوق ككلام البريه فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر وقد ذمه الله وعابه وأوعده بسكر حيث قال تعالى سأسليه سكر فلما أوعد الله بسكر لمن قال إن هذا إلا قول البشر oh علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر adáwọ́pẹ́ fún ọlọ́run ọba tó la ga ọlọ́run tí ó tún ṣe rọrùn fún wa látún ti pàdé lónìí padà ká tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tá à ń kọ́ nínú tírà al-Aqeedah at tí Imamu Tahawi tí wọ́n kọ́kọ́ lọ́n bá kẹ́ wọn. ibi tí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ nípa níbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa innahu khatamul anbiya àwọn mìíràn àfáwà sọ yìí pé khatimul anbiya nìkan pé nítorí pé Imamu Tahawi tí ọkọ̀ tíra yìí yìí kàkìrọ̀ àásìkò. ìsìkìrọ̀ àásìmù nìkìrọ̀ àwọn ṣàbítáyì wọn sabi tìrà wọn ní khatam nítorí pé inú àwọn kọ̀rọ̀ méjèèjì tó gbajúmọ̀ jù ẹnìkan ṣoṣo nù wọn náà ló ka khatam ṣe àwọn jùmùhúrò àwọn tó pọ̀ jùlọ nù àwọn kọ̀rọ̀ bóyá nínú méje àbí nínú ni imáàmù yẹ Asim sálàyé mi ìṣòwò àbí táàlì wọn lè sọ pé kọ́tàm mo rò pé àlàyé mi yé wa bá àná ṣe kọ́tìm ni. ṣùgbọ́n lórí ìyẹn a ti sọ̀rọ̀ lórí ẹ̀ òun dà a ti sọ̀rọ̀ lórí rẹ̀ níwọ̀nba bí ààyè ṣe gbà wá mọ́ a wà bọ́ síbi ìpele tó tẹ̀lé lónìí òun náà ní kékeré wa sayyidul mursalin anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni ọ̀gá àtàsíwájú fún gbogbo àwọn mùsàlíìn àwọn mùsàlíìn ni àwọn tí ọlọ́wọ́n bàbá tó la rẹ̀ ká tó ránṣẹ́ àwọn onímọ̀ wọ́n sọ wípé tó bá jẹ́ pé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tó sì jẹ́ ọjọ́ wípé nínú gbogbo ń tọ́lọ̀ wọn bọ̀bà tó la rẹ̀ ga tó dá pátápátá àwọn mọ́sá lónà yìí àwọn ni ẹ dáa jù àwọn ni á pàtàkì jù. ọjà ní kíní kan níta wọn bá ní kọjú lọkọ mọ wọlé kíta ọlọmọ mọ wọlé. tó bá ti jẹ́ pé àwọn mọ́sá lónà yìí. àwọn ni wọ́n dáa jù tí wọ́n ṣe pàtàkì jù nínú ẹ̀dá ọlọ́mọba ọba tó la rẹ̀ ga àjẹ́ wípé anábà Muhammad sallallahu alayhi wa sallam oníṣẹ́jìdì obìnrin tó wà láyé síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ nígbà tó jẹ́ pé àwọn tó dáa jù láyé àwọn tó pàtàkì jù oníṣẹ́jìdì wọn kò sí èméjì ń bẹ̀ yìí pé ẹni tí ó ti tó wọn ta ló jẹ́ sẹ́yìdì rẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam. mo rò pé yẹn ó kọ́kọ́ yí wà báyìí aláwọ̀kọ́ mi ẹlẹ́ẹ̀kejì ó wá ní wípé kí ni èrí wípé anabi sallallahu alaihi wa sallam sayyidil mursalin torí pé kálukú náà ni ó buyì kún anabi síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí wọ́n bá jẹ́ ọmọlẹ́yìn anabi mi náà tí wọ́n bá ṣẹ́kù láyé àwọn náà dúró ń jọ anabi wọn yẹn ló dáa jù ní gbà anabi ọlọ́run síbẹ̀ ni àbí gbàtà sọ pé anaba Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun ni sajidul mursa kílẹ̀ rí kílẹ̀ rí ẹni alákọ̀ọ́kọ́ òun ni kí anaba Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ pé ana sayidu waladi adam wala fakhr ana sayidu waladi adam wala fakhr èmi ni ọ̀gá aṣíwájú ẹni tó lọ́lá jùlọ tó dáa jùlọ nínú gbogbo ọmọ ádámà ẹ rí i pé yẹn ó ti kọ́ ànábì wọn bàbá yìí kí ló ṣe ní. ó ti kó ẹni tó jẹ́ ànábì ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run àtẹni tí èṣe ó ti kó sínú bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tọ́yìn sọ eré alákọ̀ọ́ pàwọn ikú ẹ̀jẹ̀ jọmọ wa mo rí bí wọ́n ṣe rí lọ lọ́kùnrin á fún mi ana sayyidu waladi adam wala fa mo bọ mo bọ mo bọ gbọ́dọ̀ tí mo. kí ló ń ṣe mí tí wọ́n ti lọ́rẹ̀ tí wọ́n ní olórí àbọ̀tì kí ló ń ṣe mí jókòó sóyè. ana sayyidu waladi adam wala fa ìyẹn ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ ẹ̀rí tàbí pé anaba Muhammad sallallahu alayhi wa sallam irọ́ ni alágbára ni ó rí mi yá ọmọ èkó ni kí ló ń sẹ́nu ẹ bàbá àti ẹ̀kọ́ kàmọ́ bọ́lá mi. jókòó síbí tọpa àwọn àwọn yòókù yìí la. naam ẹlẹ́kejì ni wípé tó bá dọjọ́ àǹkẹ́yàmọ̀ lọ́jọ́ tó ṣe wípé kìyàmù ọjọ́ náà kò lẹ́gbẹ́ tí omi kálukú ó dùn ó tí òmò ní mọbi tọrọ rẹ ó dà sí wájú kò kí ló ń wá kiri wọlé. tí kálukú ò ní mọbi tọrọ rẹ ó dà sí táwọn èèyàn ó dùn ó tí wàá lọ bá wọn ẹ dàpọ̀ kí làwọn èèyàn ó ṣe ń jọ yẹn kí ni wọ́n ṣe wọ́n lọ́ọ́ máa bá wọn ànábì ọlọ́run ní kọ̀ọ̀kan àwọn tí wọ́n mọ̀ pé ọlọ́wọ́n bọba tó la àrẹ́gá gbọ́lá fún wọ́n lọ bá Nuh ilẹ̀ Nuh ìwọ làwọn kọ̀ ránṣẹ́ ọlọ ọlọ́run ṣe báyìí ọlọ́run ṣe báyìí fún ọ bá a bẹ lọ́wọ́ kọ́lọ́n tiẹ̀ wàá dájọ́ yóò ní ẹ lọ bá Ibrahim wọ́n dọ́dọ̀ Ibrahim Ibrahim báyìí báyìí ọlọ́run ṣe báyìí fún ọ ọlọ́run kọ́ ọlé bá a bẹ lọ́wọ́ kọ́lọ́n tiẹ̀ wàá dájọ́ láàrin wáyé kálukú ọmọ ibi tọ́rọ̀ rẹ̀ ó jà sí yóò ní ẹ lọ bá Musa.

ilé ẹsẹ lórí tọ́ba dásìkò kan gbé sóbò jù ẹ mọ̀ pé ẹ̀kẹ́ wájú asóbò kí ni ó jókòó síbẹ̀ jókòó síbẹ̀ òun jẹ là ń pè ẹ ti débi ẹ̀yin anaba Muhammad sallallahu alayhi wa sallam òun ni o oh, àwọn anabi òun kò jẹ́ bá dé sọ́ràwù tíra yìí lè wa tó jẹ́ sọ́ràwù ibùn abdulaziz. ọ̀rọ̀ yẹn wípé ànábì muhammed sallallahu alayhi wa sallam òun ló lọ́lá jù òun ló sì pàtàkì jù nínú ó fún attention nítorí ó fún attention ni wípé ohun tá à ń kóra wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àdìọ́kàn mùsùlùmí ni mo ohun tí mùsùlùmí gbọdọ̀ di ọkàn tó sì gbọdọ̀ gbàgbọ́ ni tó bá wá rí a sọ yìí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam òun ló lọ́lá jù òun ló pàtàkì jù òun la síwájú fáwọn anábì ọlọ́run ṣé ajẹ́ wípé ó ká sọ kan lọ́lá jù mi lọ kan ọlọ́lá ìránṣẹ́ ọba alimufadolatu bayna al-anbiya wal mursalin sọlẹtọ àbí ọlẹtọ sálàyé mi tẹ gbogbo àwọn afáwa tí wọn ṣe sọrọhù tíra yìí tí wọn bá ti ṣe dáadáa wọn ó tà tọrọ kọlọ bẹ ṣùgbọ́n mi ń pè sọrọhù tó jẹ́ pilẹ̀ tí ibùn abilẹ̀ ìzẹ̀wọ̀n gangan sọ mo pé ká padà sínú tiẹ̀ so pàápàá jùlọ ẹja kan tí ibùn abilẹ̀ ìzẹ̀ sọ wọn ní fàyín kí ìlà. يشكل على هذا قوله صلى الله عليه وسلم لا تفضلوني على موسى تنبع صديقي انت واسع يقوى النبي صلى الله عليه وآله وسلم وني سيد مرسلين ونلوسي لولا جنينو آه ọ̀rọ̀ tá a nẹ́bí wa sọ pé ẹ má gbọ́lá fún mi lórí Musa ńkọ́ alayhi salatu wassalam ó ní ẹ má gbọ́lá fún mi lórí Musa o ó ní fa inna nasa yasaqun onítorí pé tó bá jọjọ àlùkìyàmọ tí wọn bá ti fọn fèrè sínú òwò báyìí àwọn èèyàn kú lọgbọnà gàdá ni tó bá dọjọ ọjọ èdè fún akóhùn awọlà máa ń yà fi hàn pa àkọ́kọ́ ẹni tí ọkọ jí èmi ni Muhammad sallallahu alayhi wa sallam oní tí ń bá wá jí fún ajidu musa bákìsàn bisáàkì lárùsì máa rí wípé òpó àlárasì ibi ẹsẹ̀ rẹ̀ máa rí wípé musa jì mú tọ́yìn fala adìrì alifa kọ̀kọ́ bìlì èmi ní ọ̀yẹ́ kí ni mo àkọ́kọ́ jí ṣùgbọ́n ṣé musa jí ṣáájú mi àbí báwo ni torí nígbà tí mo jí mo bá tó ti di kíní alẹ́ ara ṣe mu ọ̀pọ̀ bí ẹsẹ̀ rẹ̀ ọ̀pẹ́ àga rẹ̀ ó ti di mú sọ́wájú ṣáájú mi ni àbí wàkọ́rọ̀ musa sọ ìkọ́ tálákọ̀kọ́ nígbà tó lóun fẹ́ rọ́ lọ́hùn tọ́lá wọn bá ní o lè rí mi walakin inzur ila al-jabali fa in istaqarra makanahu fasawfa tarani falamma tajalla rabbuhu lil-jabali ja'alahu dakkan wa qarra Musa sa'iqa àbí sọ́àkù ilé yẹn tó ti ṣẹlẹ̀ sí láyé ọlọ́mọba àfi di tọ́jú àlùkìyámà ìwọ ló ṣẹlẹ̀ nínú méjèèjì tó tó bá rí bẹ́ẹ̀ adé wípé anábà Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ ká gbé ọlá fọ̀hún lórí Musa alayhi salatu wa salam ṣé ara mùsàlùmí ni Musa bí sọ yàrá wọn tó ibi mo láti wá rí wa sayyidul mursalin a jẹ́ pé hadith yẹn yóò fẹ́ jọ bí ẹni ń takò hadith wa ana sayyidu waladi adama wala fakh torí wàrà wàládùn adama ni Musa náà wà anábìsí ni ẹ má jọlá fún mi lórí so jawaabu rẹ̀ táwọn afáàmù wa tó sì wà níbí náà ni wípé nǹkan tá a níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ yẹn ó ní sábàbí tó fà mùrùkọ́ láyé mi tí o ó ní sábàbí tó fà kí ni sábàbí tó fà Yahudi kan àti mùsùlùmí wọ́n wà pẹ̀lú ara wọn òun ni Yahudi ló bá fẹ́ búra ìgbà tí ó fẹ́ búra ló bá ní wàlíláàdó yìí ẹja kalẹ̀ tó wà mí ìwáyà yẹn oríṣiríṣi ó ní wàlíláàdó yìí istafa Musa alalibasari wàlíláàdó istafa Musa alalibasari mo fi ẹni tí ó sa Musa lẹ́sà lórí gbogbo ẹ̀dá mo búra mùsùlùmí yẹn wá wò pé ẹni tó samúsálẹ sà ni wọn fi ń búra tá ànábì sì wà láyé ó kà fún fọtì fọyìtì ẹ wàlá àpamọ fún mùsùlùmí mùsùlùmí kankan gbà létí ó ní atakulu hadha wa rasulullahi sallallahu alayhi wa sallam bayna adhhurina ọ ma sọ pé ẹni tó samúsálẹ sà tá ànábì wà láyé ṣé kò sànábì lẹsà ni tó fi lè dákọ ànábì tó ń dákọ musa ìtara ó bá sì gbà tì fún un ìwọ àwọn ẹlòmíín náà nu wa náà tí wọ́n sá lè síbẹ̀síbẹ̀ ìgbà tó gba létí tán Yahudi wa mẹ́jọ ẹ̀ wá sọ́dọ̀ àdìgbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọwọ́ mẹ́jọ ẹ̀ wá sọ́dọ̀ ànábì ìgbà tó mẹ́jọ rẹ̀ wá sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa wòye pé ó túmọ̀ sí pé mùsùlùmí yẹn ń sọ fún wípé ànábì ti wá. ó lọ́lájà nábì tìyín lọ sẹ́wọ̀n pé tùmọ̀ ti ń sọnù sọ Musa sẹ́wọ̀n ma pé ọlọ́run ló fi búra kìí Musa ní búra o ọlọ́run ló fi búra ṣùgbọ́n wípé Yahudi ni Musa lọ dá akọkọ̀ dá akọ ànábì òun ló bí mùsùlùmí nù tó fi fọ ìtì ẹ̀ sọ ànábì wà rí ìtara mùsùlùmí yẹn mo rò wálá yẹ mi tiẹ̀ ìgbónára òun ló fà àtàsọ̀bíyà tá a nàbí báyẹn ń dọ́sí irú àsọ̀bíyà bẹ́ẹ̀ àti gbónára bẹ́ẹ̀ wàhálà ọ̀padà máa ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtàwọn tí ì ṣe mùsùlùmí sáà jọ mi yé ìdínú tá a nàbí fi ní látò fàdé ìlú Musa ẹ má dọ̀la fún mi lórí Musa Musa náà anábìyàn ọlọ́fun ọba tó láàrẹ́ ga pàtàkì ni torí pé. tàbí gba Muhammad sallallahu alayhi wa sallam tí o bá tu irú bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀ẹ́dì mùsùlùmí mi ò fẹ́ padà máa yẹ pẹ́rẹ́ àwọn anábì bá yọkù ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ mi yọ padà fẹ́ máa yẹ pẹ́rẹ́ àwọn anábì ọlọ́wọ́n bọ̀ bá tó lára ẹ̀ka tó kù ìyẹn jálá ṣé wàá rí ana sayyidu waladi adamu dáadáa a rí i pé anabi kan sọ aláwájú ilẹ̀ ọmọọmọ ni èmi ni mo lọ́lá jùlọ èmi la síwájú fún gbogbo ọmọ ádámà ṣe ń kọ́rọ̀ yẹn anabi ò dákọ̀ ẹnìkan pàtó ẹ wo láfùrù tá a fa wa náà lò wá sayyidul mursali sayyidu gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run sálàyé mi ti ẹ ẹ rí i pé anabi ọ̀ sọ wípé ana sayyidu musa ana sayyidu isa ana sayyidu ibrahim ana sálàyé mi ti sọ àwọn kan náà àwọn onímọ̀ sọ pé tó bá yẹ pé aláwájú ilẹ̀ òmùmù ni tá a máa ṣe mọ̀ kọ́rọ́ náà láàrin anábì méjì anábì muhammad sallallahu alayhi wa sallam ni sayyidu al-mursalin bọ́n mọ́ sọ pé anábì lọ́lá ju lágbájá lọ mọ́ sọ pé ọlọ́lá ju tàmẹ̀dù lọ mọ́ sọ ju pé ọlọ́lá ju lámarin lọ. mo rò pé àjọ àlàyé mi yẹn yé bá wọn ó wà kankan tí sheikh ah, ibn abiliz sọ tó tún yẹ ká mọ̀ ó ní pé hadith mi wà náà tó tún yàtọ̀ sí hadith ti musa mọ̀rọ̀pálá yẹn mi ti tó náà tó wá náà sábà ká sọ̀rọ̀ nípa rẹ̀ one òun ni hadithu la tufaddiluni ala yunusa bùnmẹ́ta ẹ má dọ̀lá fún mi lórí Yunus ọmọ Matta pípa ara rẹ̀ la ìkejìlá ní mọ́tò gẹ́gẹ́ láti fagi ìlú ala sẹ́ńtì tán bẹ́ẹ̀ ah, kí ni tó lọ́ọ́ ra wáyé ọ̀dà àwọn ẹni tí wọn bá kí nìyẹn tó ti mọ èyí lọmọ sànù mi abẹ́rẹ́ ó ti ń lọ. wọ́n ti bá kí nìyẹn jẹ ẹ wò. só ti tàn. só ti tàn òní ìdílé máa pa ń bẹ̀yẹ bó ti níbi tí wọ́n ti ń tàn ibi kọ́ ibẹ̀ kọ́ ni wọ́n ti ń tàn sẹ́ẹ̀kì ní ìnáwó ti kọ́kọ́ bàjẹ́ náà ẹ̀rí pé ń gbà ní. kámú bá dìtẹ́tì kámú bá dìtẹ́tì kí wọ́n ti bàgẹ́ lè jẹ́ ta ló dé bàbí jẹ́ ọ ò mú bọ wọn ta ni ń tọ̀ ní ìgbọ́ ló ṣe ló ṣe kí ló ṣe ń bẹ̀. àbúwo ni olóko òun wá dà ẹni yóò dà òun wá dà ìdíjọ́ bí kò bá ti nílẹ̀ nìyẹn wọ́n ti gba kéyìn jẹ ó láti ra bá ti lánàá méjì sáà ní méjì ní táìmù wo àti time ìfẹ́ ti time ti wọ̀ wo ní Huh? ìjọba afẹ́ bẹ̀rẹ̀ lẹ́jọ́ àti wọn á lò lánàá á lò lánàá nà. seventeen thousand mọ́ra kìíní o seventeen thousand. ọlẹ́ pa ẹ wò ẹ wò seventeen thousand mọ́ra kìíní o seventeen thousand. kì í sí èmi lẹ́ ń bá yìí ẹ jà owó rà mí ìgbà kan yín lu ẹlòmíì yín báyìí ẹ rò mọ́tò gbà ni wọ́n ti bá kìíní jẹ́. ẹ rí ni ó ti bàjẹ́ dénú ni ó ń mì dénú ni. ta ló ń tàn àbúwò ní bolo ti wá. tí èso ọkùnrin ara lọrin kan báyìí ìbòdì ẹ̀sìn tó kàn mí mo fa kí n lé lọ́wọ́ ẹ̀sìn lójú débẹ̀ ẹ̀ dánwó gbogbo yẹn lọ́mọ pé dánwó kìnnìmí ẹ̀ dé wà máa lu ẹ̀ ń tàn débi pé ẹ̀ rà mí sí lọ́kàn mi wọ́ five thousand ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe pín owó láàrin ara yín ẹ̀rà mi o ẹ̀rà mi ìwà yín trọ́bù ẹ̀ gbádùn. náà ìjẹ́ má bínú wọ́n wá kó bátìrì pamọ́ ṣé ẹ̀mọ́ kí n díyàn lè fi tásìrì fi lè túnú ayọ́ fún náà lọ́gàá wọn náà ẹ̀ jọ̀dá wọ́ra mi sálọ̀ ra mi wà fún mi kò sí gbogbo mi ẹ̀dá kò kí mo ń sọ lọ́wọ́ ọjọ́ ìjà rẹ̀. ẹ̀hẹ́n lákòókò pẹ̀lú ní àlá. so hadith yẹn tó sọ pé láti fáwọn ìlú ní àlá Yunus abdul masta àwọn míì náà máa ń lò láti fi ṣẹ̀rí wípé àyè ṣe fáwọn bọ́lá báyìí náà àmì yàrá lákìn hadith eléyìí pẹ̀lú láfùdù tá a fi káyọ̀ kò lálàáfíà sọ́la yìí kò lálàáfíà orúkọ àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ tó sì lálàáfíà tó wà ní sàhíhù méjèèjì òní wípé láyà bàbí ilẹ̀ àbìdí à ń yàgò là ànà khayrun min Yunus àmì mọ́ta. لا ينبغي لعبد أن يقول أنا خير من يونس بن متى ولكن فنكان قوايا بكا قولهم لوري يونس بن متى kí ló fà òun tó fà ní wípé ṣé mo pé nígbà tí yónú sọ bẹ lọ òun yìí fanadá fẹ́ gbọ́dọ̀ máa ti. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ẹlòmíì wà máa rò yín pé ọ ah, ṣé yunus tó sàmùsù ẹ lọ yé bá ọlọ́ọ̀ni fàyídàkọ̀mọ́ wòlíhàwùtú wà húwà mọ̀lì àlìmọ̀lìmù ni ẹni tó ṣe kíkẹ́ fàálà máa yù láàmú àlẹ́ yìí ẹni tó ṣe ohun tó ṣe pé ó yẹ sálàyé mi ti so mo lé mo yẹ wọ́n wà ní wípé à òun gan-an tó yẹ sànàbí ọlọ́run òun ò ṣe tí wọ́n máa ń bù ú sí ẹlòmíràn wà àwọn pé látara bẹ́ẹ̀ àti látara yìí pé yóò sọ yìí pé òun wà ní àwọn alábòsí yóò wà lóun lọ́la jùlọ. mo rí bá láyé mi tí torí pé àwọn èèyàn kan bẹ tẹ́ mọ́ káwọn lọ́la jà wọn ànábì ọlọ́run lọ́wọ́ ó pọ̀ náà wọ́n ṣe à. ẹ̀ẹ́d ẹ sábà máa fọwọ́ yín hayatu lọ́ọ̀yà fọwọ́ yín táwọn ṣe àwọn sọ̀rọ̀ kòmẹ́ yín ní dàrí fọwọ́ yín ní ní àbá àdọ́wà nǹkan yìí kòmẹ́ yín ní mo fẹ́ sọ̀rọ̀ ó ní kọ́ńtùnà mọ̀ṣọ́wọ́rọ́ wà kọfà bí sáàhìlì àbíyá kọ́ńtùnà mọ̀ṣọ́wọ́rọ́ wà kọfà bí sáàhìlì àbíyá ó ní àwọn odò táwọn anábìyàn ọlọ́wọ́ bá rí báyìí tí wọn ò lè wọ àwa wọ̀ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ àwọn jùmọ̀ lọ ni iná fi máa ń pè ní hayatullah hayatullah al-Khomeini àwọn yẹn balẹ̀ ayé jẹ́ ti ọ̀dà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀dà dìbò ni wọ́n gbé wọn fún wa fún yẹn ọ̀rọ̀ pé ṣé àtọ́ tó burú láyé yìí ni Khomeini rọ̀fin dígidí ni o tí bá ń bú àwọn sàbí báyìí tí bá wọn wọn lè pè ṣùgbọ́n ẹ̀ wọ́n àdíjẹ́ rí sáìdì yẹn nípa rẹ̀ àwọn sáìdì mi lẹ́mọ̀ rí tọ́yìí ìdí nìyẹn tá a lè ba Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi ní pé kọ̀lẹ́tọ̀fẹ́ nìkan kó wa máa sọ wípé mo lóore ju Yunus lọ gbogbo àdọ́mi yé bá ohun tó pàtàkì tó yẹ ká máa bí nǹkan méjì náà àbí mẹ́ta alákọ̀ọ́kọ́ ni wípé wa innahu sayyidul mursalin anabi ni sayyidul mursalin kí ni túmọ̀ akọ́jẹ́ sayyidul mursalin ìtumọ̀ rẹ̀ ni kò ń lọ́lọ́lá jù nínú gbogbo wọn. fàyídà kana sayyidan lil mursalina fàwọ́wà sayyidun li jami'il awalin sálàyé ti gbogbo alábò pátápátá òní sayyidu ẹ̀ múlùkọ́ aláyé mi ti tọ́yẹ̀ mi nǹkan ẹlẹ́gìdì pé kí ni ẹ̀rí ẹ̀rí méjì láti fún wa síbẹ̀ ní abẹ́kọ̀ nǹkan ẹlẹ́kẹta òní wípé ṣé ọ̀rọ̀ yẹn gan ọtakọ àkídà báyìí nítorí kíkọ tá ànábì kọ nípa kéèyàn máa fi ṣètàfọdé yìí lọ ẹ lórí ànábì amúnsá rẹ yìí sọ̀rọ̀ tọ́lá yẹn mi ti ẹni tó bá fẹ́ lu ẹ̀rí ti Yunus mọ ìyẹn ò lálàáfíà bó tiẹ̀ ṣe pé wọ́n ní ẹnìkan náà àwọn ṣéèkù àwọn ṣéèkù àwọn atanijẹ́wò ó wà ní sọ́kẹ́wò ibn abdulaziz nígbà yẹn máa sọ fáwọn èèyàn wípé hadith yẹn òun ò ní tún fún wọn tí wọn bá fún un lọ́wọ́ kó ń tó lè tún hadithi yẹn fún ẹ wọ́n sanwó náà ó wà ń bẹ ẹ̀ tó bá ń sọ̀rọ̀ ìyẹn lọ́wọ́ kó wò bẹ̀. níbi wa amma ma yurwa anna nabiyya sallallahu alayhi wa sallam qala la tufaddiluni ala yunusab matta wa anna ba'da shuyukh qala la yufassiru lahum hadha alhadith hatta yu'ta malan jazila yóò lọ wọn ní tún hadith yẹn fáwọn yẹn wọn kẹ mú owó wa náà ẹ ẹ lè mọ̀ túmọ̀ ẹ ah hadisi lára hadisi yẹn tẹ bá fẹ́ mọ̀ túmọ̀ rẹ ẹ lọ mú owó wá làwọn yóò bá wọn jẹ owó kẹtìkẹtìkẹtì owó ńlá ńlá ah ṣé kò fẹ́ tó hadisi fún wa àwọn yẹn ti borí àwọn yẹn fáwọn yẹn da bá máa dáwó sẹ́ni nígbà tí wọ́n dá owó fún tó pọ̀ ọ wá ní ìtumọ̀ rẹ̀ ni ó ní pé ìtumọ̀ hadisi pé ẹ má dọ̀la fún mi lórí Yunus olùmọ̀ta. ó ní wípé ìgbà tí Yunus wà nínú ẹja sẹ́ẹ̀mọ̀ wípé òkè gbogbo ẹ̀dá ọlọ́wọ́n bá wà ìgbà tí ọlọ́run bọba tó láàrin kàtá anábì sallallahu alaihi wa fẹ́ bá sọ̀rọ̀ ni síbẹ̀ ní abẹ́kọ̀ kò lórí ilẹ̀ pátápátá láàkín Yunus kú òní kó wà lórí ilẹ̀ lásán ó tún ti bọ́ sínú omi ó tún ti bọ́ sínú bí yúnúsù ṣe súnmọ́ lọ́wọ́n ọba tó nígbà tó wà nù ẹja déédéé ni pẹ̀lú bá anábìrin náà ṣe súnmọ́ lọ́wọ́ nígbà tó ṣe mìíràn ọjà ìtumọ̀ rẹ̀ nù lóbi ní láàbùfà dèlú ní aráyé sòròmọ́tà àwọn sófì ara ń bẹ lọ́dọ̀ wọn ní ha. sára yé mi tiẹ̀ ó ní pé nígbà wọn kò lọ́wọ́ ó tún fún wa yí pé bí anna kúrúba yóò nù sàmìnà lọ́ọ̀hì wà wà fi ìbákùnrin alḥud kakúrúbi mìnà lọ́ọ̀hì al-Mi'raj làwọn yẹn bá ń hó ee wọn àpá àwọn ẹni Ọlọ́run ẹ wo bí tó ti lọ mú kéwú jáde Ọlọ́run kọ sàánú wa ni tẹ́yìn bá rí àwọn sẹ́fù yẹn tẹ́yìn bá ń gbó bí ajá báyìí táyà ń sọ ọ́ọ́gbà àwọn náà tó ti wá dán àwọn èèyàn mọ̀ sẹ́ni bá ti ń lọ òde ẹ rí pé àwọn èèyàn lọ òde pé àwa afáàlùsọ́nà tí ó mọ èèyàn kan lọ́wọ́ àbí méjì wọ́n pọ̀ bọ́ọ̀sì wọn gbé lọ́wọ́. bọ́ọ̀sì owó gbé jíìpù tàbọ̀kọ̀ lágùn téèyàn bí mẹ́fà wà bẹ̀ bọ́ọ̀sì kan wà tẹ̀lé o tàbí bọ́ọ̀sì méjì sẹ́ríkà níbi ìlà jókòó sí ẹnìkan wà ní kàgbọ́n ẹnìkan wà níbi ẹnìkan wà nínú àwọn akéwì wọn máa fọ́n kásá ní àwọn èèyàn àwọn obìnrin wọn náà tí wọn bá jẹ́ kí wọn bóbìnrin lọ wọn fọ́n kásá ní àwọn obìnrin bẹ́ẹ̀ tíṣe ìwà ti sọ̀rọ̀ kan ní wọn àwọn ọdẹ ẹ ti sọ ọ́ sí ojú wọn wí àwọn èèyàn àwọn èèyàn nígbà pé irinṣẹ́ làwọn àwọn ń fa fèrè ní káwọn èèyàn máa dáhùn báwọn ṣe máa ta àwọn èèyàn jẹ nù ṣé ń báyìí pé àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n sì wò wá ah, ó yẹ kẹ́ pariwo lè àwọn ní ọkẹ́ pariwo ni bọ́yá ni pé ariwo wá láti bẹ̀rù ó wá láti bí ó wá láti bí ẹ̀ ń pé different location ló ti wá àwọn yòókù ní ọkẹ́ pariwo ni àdéhùn ni ọlọ́mọdé àṣọ anaba Muhammad sallallahu alayhi wa sallam òun ni sayyidul mursalin wàhábíbù rọ́bìl àlàmì wàhábíbù rọ́bìl àlàmì òun náà sì ni olólùfẹ́ ọlọ́run ọba ọba tó láàrin ká tó jọba gbogbo àgbáyé ṣe rí ọ̀rọ̀ yìí àáfàá wa mú láti bí hadíìsì kan tó wáyé pé na Ibrahim aleyhi salaam khalilullah wa muhammadu habibu rabbil so ìtumọ̀ rẹ̀ ni pé ibrahim ni khalil ọlọ́run àyànfẹ́ ààyò òun ni jẹ́ khalil nígbà tá a lè bá muhammad sallallahu alayhi wa sallam sì jẹ́ habibu ọlọ́run olólùfẹ́ láti àwọn onímọ̀ tí wọ́n jẹ́ àbá àsùnmù wọ́n ti yé wa wípé ríhùn yìí anábà Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú mahabba lásán àṣeyìí wà mí. mọ̀rọ̀bára yẹn ti torí pípẹ́ ó ní mọ̀rọ́tì àwọn tó bá fẹ́ mọ mọ̀rọ́tì bù rẹ̀ bíi mọ́tàbà mẹ́wàá òun ní ibùdó àbẹ̀yẹ́sì sọ̀rọ̀ fún alihọ́wọ́ sálàyé mi ti lẹ́mù lẹ́mù lẹ́mù lẹ́mù lẹ́mù họ́wọ́ láàbù eléyìí tó ga jù nínú rẹ̀ ní fúlà wọn ni mímú yàn láàyò ẹ̀rí kí mẹ́rìkọ̀ kan wá sí wa ń bí yìí nìsín ẹni tá a fẹ́ràn pọ̀ àbí ọkọ̀ wọn kọ̀ ṣùgbọ́n kì í ṣe gbọ́n wọn láàyò wa ọlọ́wọ́ á ní wàtàkọ̀dà lọ́hùn Ibrahim khalila ọlọ́wọ́ bá lóun mú Ibrahim ní ààyò tá a bá lo kólà fún Ibrahim tá a lo muhabba fanabu Muhammad sallallahu alayhi wa sallam nítorí máa túmọ̀ sí ni wípé ọlọ́run fẹ́ràn anábì Ibrahim jẹ́ anábì Muhammad sallallahu alaihi wasallam sáà gbọ́ mi yé so ajakọ́ ọlọ́run bá fẹ́ràn anabi wa ibrahim ju anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó bá dà ti rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ṣáájú kò ní sayyidul mursalin kò ní wọlé mọ́ torí ó túmọ̀ sí pé ibrahim ti jù lọ ẹ dákun ṣáájú ọ̀gá tí mo sọ yẹn ìyẹn ló fà á táwọn afáàfin ní ìgbà táwọn onímọ̀ tí wọ́n bójú wo a rí wípé hadith yẹn kò lálàáfíà sáàgbọ́n mi hadith yẹn Tirmidhi àti ìmáàmù dárí mi ló gbà wá ṣùgbọ́n kò lálàáfíà yẹn méjì ló wà nínú ẹ̀ tí wọ́n jẹ́ dọ̀ọ́yì sálàyé mi ti àwọn méjì ni wọ́n wà bẹ́ẹ̀ tẹ́gbẹ́ dọ̀ọ́yì fún mi wal hadith wal hadith dọ̀ọ́yì sóyè náà. ẹlẹ́ẹ̀kejì ó wá rí i pé anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní láwọn mọ́tò mọ́ tẹ́fẹ̀dà ahadan khalila tó bá ṣe kí màá mú ẹnìkan ní ààyè tí ìfẹ́ rẹ̀ ó gba gbogbo ọkàn mi ni látàkọ́ọ̀tù abàbákiri ní khalila abubakiri ní ìbámu ní khalila tí ò ní sí ìfẹ́ rẹ̀ ìfẹ́ nǹkan mí nínú ìgbáyà mímọ́ àfífẹ́ rẹ̀ nìkan ṣùgbọ́n alábà Muhammad sallallahu alayhi wa sallam oní ṣùgbọ́n àwọn èèmúyà ní khalilu o inna sahibakum khalilu rahman inna sahibakum khalilu rahman anabi yìí tọ́lọ̀ ọba aránsì yìí khalilu ọlọ́mọba tó jọba oníkẹsì gbogbo àgbáyé yìí ó tó sọ́nbọ̀ mi ó ní ní amúra òmìn aláhùn ayakú náà lé mi kò kọ́lé mo ti bọ́ mọ́sẹ̀ mọ́ pa kúrò níbi kí wá mẹ́nìkan nínú yín ní kọ́lé ó ní pé iná lọ́ha ìtàkọ́dà ní kọ́lé ilá kí a máa tàkọ́dà Ibrahima kọ́lé dájúdájú ọlọ́run ọba ó ti mú mi ní ààyè gẹ́gẹ́ bó ṣe mú Ibrahim nìkan ní o ní ààyè tó bá ti rí bẹ́ẹ̀ níbi wa habibu rabbil alamin ìbára tó lálàáfíà oníkàsọ wípé wa khalilu rabbil alamin sálàyé bìtì àwọn afá kọrẹ́tì afá wa bẹ̀yẹ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ wọn ti mú hadithu fún wọn gbélé lórí kò lálàáfíà ẹlẹ́ẹ̀kejì ìròyìn yẹn kò tó ipò àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam níwájú ọlọ́run tọ́yìn wa khalilu rabbil alamin lábẹ́bẹ́ nínú àwọn mọ̀rọ́ tí wò àìmọ̀hábà oní tí wọ́n ń pè ní àyàìṣkọ̀ àlùkèrè àyàìṣkọ̀ àyàìṣkọ̀ òun ni kí èèyàn máa nífẹ̀ẹ́ nǹkan kó wá máa jẹ̀rán kí èèyàn máa nífẹ̀ẹ́ nǹkan kó sì máa ṣe kíni kó máa jẹ̀rán rẹ̀ àwọn onímọ̀ sọ wípé ká má fi ròyìn ọlọ́run ká sì má fi ròyìn. ìfẹ́ tọlọ́n sí àwọn tó bá nífẹ̀ẹ́ gbọ́dọ̀ bá láyé mi nwa torí pé tábàlà ń ti àwọn ọ̀rọ̀ tí ti wọn abdulaziz tí wọ́n sọ á lè gbé asábíà àjàlẹ̀ ìṣọ̀ àwọn tó bá ń tẹ̀ra yìí lọ ṣùgbọ́n ìṣùkú yẹn fi ròyìn ọ̀rọ̀ torí pé máa sálàyé tí ó bò tó láàrin bí ọkùnrin àti táwọn yẹn bá máa ń nífẹ̀ẹ́. onyama ní ẹyí so èyí ṣe kí ni o èyí lò ó fún ọlọ́run ọba ọba tó láàrin ká ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ọba òdo fúnra rẹ̀ ló Al-Qur'an anábì òsì ló fún nínú kí o nínú àwọn sunna rẹ̀ nínú àwọn ahadith rẹ̀ tó lálàáfíà tọ́yì tó anábà sallallahu alayhi wa sallam khalilu rabbil alamin ẹ wá já tó tẹ̀lé. وكل دار قوة بعده فمن وهوى نعم وكل دعوة قوة بعده فغي وهوى gbogbo ìpàbí mọ́ra wípé anábì ọlọ́run lèmi náà kẹ́ni kan sọ pé òun náà ọlọ́run náà ṣe sùn anábì lò gẹ́gẹ́ bá a ti sọ́lá ní ṣẹ́gbà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jáde láyé ànábì Muhammad lẹ́yìn ànábì lẹ́yìn ikú ẹ̀tàn pẹ̀lú àwọn ànábì táwọn sàábì sì bò táwọn kan ti wọn tí wọ́n pa àwọn wọn títí tó fi dórí àwọn tí wọ́n wà lásìkò wáyé náà bí irú Ahmadu al-Qadiani Mirza gulam tí ń pè olùkúlù dáwà ní gbogbo báàdà gbogbo. sísọ pé ànábì ni mí lẹ́yìn lẹ́yìn ànábà Muhammad sallallahu alayhi wa sallam fàbọ̀ yón ànìní ànì ànìní ànìní kí ni ìdí tó fi jẹ́ àná wàhálà ìfẹ́ ẹnu ni kí ni ìdí tó fi fẹ́ ẹ dàkún ẹ dàgbọ́ kí ni dáadáa o ẹ jẹ́ kọ́kọ́ mú fàkọ́ yó kí n tó padà síbi wàhálà ọkọ yìí ni alùpùpù kéde ìdí ni wípé lima sábàtà anáwó kọ́ọ̀tìmù nàbì yìí torí kó fi ẹsẹ̀ múlẹ̀ kí anábì ni gbẹ̀yìn àwọn anábì ọ̀rọ̀ tá a ti sọ fún àwọn aláàbò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ tọ́yì ìgbà tá a ti wá mọ̀ báwọn àjẹkì mọ́nì já bá a dàwọn ònàbó wà fáwọn kí a ẹnì yóò wù tó bá tún lè pẹ́ ara lánàá Muhammad sallallahu alaihi wasallam ni. tóyì láàkì ara àmì tá a fi máa ń mọ àwọn ànábì ọlọ́run wọ́n ní pé kí wọ́n ṣe àwọn àwáríwò aláàdá àwọn nǹkan tó ṣe wípé èèyàn lásán ò lè ṣe síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn lásán ò lè ṣe bí kan sọ nǹkan míì fún wa tó yẹ pé èèyàn kan lè mọ̀ tó jẹ́ kọ̀kọ̀ bí kí wọ́n ṣe nǹkan míì tó ṣe wípé ẹni tí ò lálàáfíà kan sì bẹ́ẹ̀ lọ kálàáfíà ó sì dà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́nìkan bá wá pẹ́ra rẹ̀ lánàá bíi tó náà bá ṣàwọn nǹkan yìí kọ́ ṣàlàyé mi ti ẹ rí i pé ṣíṣerú àwọn nǹkan wọ̀nyẹn ibẹ̀ ni ó ti rí àwọn ènìyàn sọ̀rọ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ̀ wọ́n ní à ẹni iṣẹ́ ànábì ẹ rí nǹkan tó ṣe ni gbọdọ̀ pàlàyé mi ti nígbà látara nǹkan tó ṣe ní ìbáṣà ànábì ọlọ́run sọ wá lè ṣe ni mo rò pé àjọ nǹkan tá à ń sọ yìí àjọ wípé àwọn onímọ̀ sọ wípé àwọn ànábì ọlọ́wọ̀n ọba ni wọ́n ní àwọn àyà àti wọ́n ní wọ́n design ẹni tá a bá rí tó ṣe jẹ́ àwọn ònàmú wà tó bá wá ṣe nǹkan tó jọ mọ́ báyẹn ẹ ti mọ̀ kó gbìn náà sáà gbọ́ mi o káàmọ̀ pé kí ni o ògbìn ìdán ìdán ni eh, oh, pa so kéèyàn máa sọ wípé anabi lòun lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam bàbá yìí ṣe wá rí ọ̀rọ̀ yìí yẹn ìyẹn máa túmọ̀ sí pé ó fún un tẹ́lẹ̀ kan bá wá pẹ̀lá rẹ̀ wọ́n bọ̀ wá bí wàhálà tẹ́lẹ̀ kan bá wá pẹ̀lá lánàá bí ọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n ní wípé á pè á ṣe wá sí fún á wà sọ fún yín pé tó bá kọjá ọlọ́ tó bá tún bá tó lè sànú jọ lọ́wọ́ bá mú àwọn kan náà àwọn onímọ̀ ní pé ká fi ilẹ̀ káwọn òbí ẹ̀ pa a sì nínú àwọn onímọ̀ tó ní pé asán kó tiẹ̀ sọ́pá ànábì ọlọ́kọ̀ máa lòun ẹ̀ pa ni torí wípé ó lè lóhun tún bá ń gbangba kọ́mọ́ tún bá ń kọ̀rọ̀ ó sì mọ̀ sọ àwọn èèyàn lọ dẹ́n kẹlẹmi ní òkè tó náà bá sọ pé ànábì lò ó sì sọ pé òtún wa ni mo tó tọwọ́ ọba sì bá wọn máa sọ bẹ́ẹ̀ lọ ìjọ tí wọn bá pa ẹlẹmí ọmọ kékeré náà bá máa sọ bẹ́ẹ̀ wọn máa sọ rí òun kalẹ̀ yọ bẹ̀rù àbí òní bẹ̀rù yọ bẹ̀rù ìyẹn jala ọkọ ṣé wàá rí wàhálà tí wọn mú wa wọn máa mọ mú wa ni sẹ́ẹ̀dì àwọn kankan ń bẹ nínú àṣìṣe téèyàn máa ń kó sí nítorí ṣubuha hmm. ṣubuha ni ìrújú ìrújú máa ń jẹ́ kẹ́ẹ̀dá kó sínú àṣìṣe ẹni tí ìrújú bá jẹ kókó sínú àṣìṣe nínú ẹsẹ Islam a kì í kàfàrà mo rò bára yìí níta ṣe fún ní ká ṣe ṣubuhat àwọn ṣubuhat yẹn bó la ṣe gbé kó ìyẹn lọ́pàá àtọ́jẹ́ pé àwọn tí wọ́n ń tẹ̀ láwọn oṣù fi àtàwọn tí wọ́n ń tẹ̀ láwọn mi náà àwọn tí wọ́n ti mọ̀ ìdájọ́ wọn ṣe kankan náà torí pé àwọn yẹn wọ́n kàn rí i pé sọlá wà lára ẹni wọ́n mọ̀ pé dání ń pa gbọdọ̀pára yìí ti wọ́n wá wò pé kódà nígbà tí wọ́n sọ̀rọ̀ alukur'an ló fi bá wọn sọ̀rọ̀ wọ́n àyè nígbà pé kùránì yẹ ìtukùtù lótú wọ́n àyè nígbà pé ìtukùtù ẹnu rẹ̀ lótú irú àwọn báyẹn á fún wọn ní ọdúnrún àyèmọ̀ kan gbọdọ̀pára yìí ti nítorí pé confusion òun ilé ìjọba jẹ́ pé àwọn ẹlòmíín ní sùn wọ́n yìí tá a lè sùn náà ju bá ń dálẹ̀ lọ ẹ ṣiṣẹ́ wọn rí ẹ gbàyàwó ẹ bá ń jà ṣùgbọ́n àwọn àfáà kan ti rọ sí wọn lórí nítorí pé tí wọ́n mọ̀ pé tí wọ́n bá ilé gbọ́ ti tàbí tí wọ́n ti dárò sunu àwọn òní jẹun mọ́ àwọn òní lówó gbà mọ́ táwọn náà bá ti wá rí ẹlòmí bá yín ẹ̀bá yóò fẹ́ lè tán rọ́bà ẹlòmí yóò fẹ́ lè gbé sípè ẹlòmí ń bá ọmọ rẹ̀ jà nítorí pé ó ṣe sunu torí tó ti gbọ́ lẹ́nu lọ́wọ́ àfáà rẹ̀ tọ́yì torí ká má bàa wá sọ wípé afẹ́ dìfẹ́ǹdì ẹni tó ṣe di àwọn òwò wa kálíbà ṣubú ha kan ló fà á tí kì í bá sọ la ṣubú ha yẹn kò ní kó síbẹ̀ ṣubú ha yẹn lè já gbé kú òfò lálẹ́ ayé mi ti ara kò ní ṣubú ha háwà ní ìdàlà ìfẹ́ lónìí fàyín lábẹ́ ṣàgbéwò lákàfà àlàmà ànàmà yàtọ̀ bẹ̀ẹ́ wọnà àhùwà àhùwà ní bá ti láwọn ọ̀gbọ́n àwọn olùtẹ̀lé ọ táyà alukur'ani tó sọ pé anabi nìkan yìí anabi ọlọ́run tí ò tó wọn tí gbogbo àhàlì tọ́pọ̀ tí ò tó wọn tí mo pé kan náà àwọn dàjáàjì là ní dàjáàlù wọn ẹni tó bá ti wá jẹ́ dàjáàlù ìyẹn máa ń fojú ilẹ̀ parọ́ ni kì í ṣe ẹni tó kó sínú àṣìṣe iná mi sọ pé wàhálà ẹ jẹ́ kàntí àfọwàtọ́ àmì tí wọ́n sọ fún wa wọ́n ní pé wàháwà yáà ní anáhànà sí àtún àní ìhàwà ìfẹ́ ẹni ló fà á wàlẹ́ ìsàtàmà ṣubuha tó fi hà kò sí ṣubuha kan yáà ní wọ́n ní dáàbò wọ́n wáta fàlà ṣubuha tá láàbò kò sí ṣubuha kankan fún wàyí nàmà híyà hàwà mọ̀járọ̀ fàlà yanzilu alayhi wahyu wàlá yakunu ma'ahu mu'jizat ẹni tó bá sọ pé ànábì ọlọ́wọ́n bá lọ wípé níbo ló ti ń gba wáyé. tani sẹ́ndì revelation sí ọ ṣé jìbìrìlù ni wá bá wa náà sọ̀rọ̀ ní abẹ́lò mi ilé ìjọ mùsùlùmí agbọ̀rọ̀ sọ́ra ni ẹ wọ ọmọ yìí kò kan báyìí ti ń kóra rẹ̀ kiri báyìí àdúró rẹ̀ mọ́ ó sì mọ́ ó ti kú ìjọ ti tú. yóò tù ẹ ẹ mọ pé tí wọn sọ ní pé tìbí yìí tó ká náà nìkan ló kọ náà ẹ ẹ ọ ní tìbí yìí ló ń lakọrọ àlè fún ẹ ẹ máa rí nítorí sọ yìí nítorí sọ yìí Ọlọ́run ló ní kéwì ti mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní báyìí gbàtà fi bá rọ méjì ṣe ìwà máa tọrọ owó yóò kó kẹsẹ̀ tiwa yóò lóun sáwọn kájí mùsùlùmí yóò sì lè yóò àtàwọn tọrọ owó lọ́bí sí ìwé ìlú sì bá kí ó fún kò sí tó láwá bàbá yìí náà bá máa bá sọ̀rọ̀ làwọn ń gbé ìgbà táwọn àfi gbọ́bìsì ìgbà náà lè máa wá ẹ wò ọdọ kan àfi mo ń ṣe ya láì bóyá two thousand and mi mọ two thousand and ìjọ ni ọba gbé wá àṣewájú sọ̀rọ̀ lọ gbé wá àṣewájú pẹ̀lú ẹjọ́ náà máa ti lájà rẹ sí ṣùgbọ́n ká tó kó bàrà náà mo ti máa torí kó wá sí wá sí ní àìsèkọ́lá lọ́dún lẹ́yìn tí mo wá wò pé à ah, ọkùnrin tá a máa bá bá ti dìkù sọ̀rọ̀ yìí lórí ti dìkù lọ́gà gbà ní owó màrí ọlọ́run ti wá sí láyé ní ìlú mọ̀ bá jáná sí mo sá dákẹ́ ìgbà wa dẹ́gẹ́ tó tún ti wá ṣe díẹ̀ ló bá mọ̀ pé ló bá lòun á dé wá sí wá sọ̀rọ̀ yìí ah, tá a lè tàn wọ́n ní sọ́ọ́yì sọ́ọ́yì ọmọ yìí wò ẹ wò ìyẹn wá kọ́ ibi tí mo wà ń lọ kọ́ o so that was the time to have accident. ó accident, àwọn èèyàn ni wọ́n ń tọ́jú ẹ̀ gbogbo àwọn èèyàn tó ti kó gbósí lórí àwọn èèyàn ń tọ́jú ẹ̀ ẹnìkan wà mẹ́nu àwọn tó ń tọ́jú ẹ̀ tó ń dá àwọn tó ń bá gàdọ̀ owó ó ní tọ́yìn àwọn wà lọ́dọ̀ ẹ̀ àwọn ṣe kí ni bó ṣe sọ fún mi àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ pé kán bọ́ta pé òun fẹ́ gbàlejò gbogbo àwọn yẹn bá bọ̀ ta gbogbo àwọn sẹ́wọ́n àti gbogbo wọn bọ̀ ta ẹ̀yìn yẹn nítorí pé òun ni kí ló máa ń pè àwọn àwọn tí wọn bá yàn ẹni yẹn sá bíi pathfinder ni fún àti owó àti òun àjọkọ gbàgbé lóyún ẹ bọ́ta tó kùn àtẹ ló bá ní ọba sọ ọba salamu aleyka ya Jibril salamu aleyka ya Jibril Jibril lọ́wọ́ akí ọwọ́ ànáwọ́ sí i àwọn yẹn oní kankan ń ba Jibrilu lọ́wọ́ ẹni yẹn kankan ló sọ fún mi o ẹni tẹ́ ẹ mọ̀ ní tí ń bá dàkọ so ìgbà tí ẹni yẹn wá ló wá sọ fún mi wá ọkùnrin eléyìí wá tí ó jẹ ní o ẹni yẹn wá sọ fún mi ah ó ti jẹ pé ó dà ń tọ́ sọ fún àwọn ẹni pé Jibrilu tó gba Kùránì fún Ànábì ọlọ́gbà fún mi ipe kọ́ dé àjọ táwọn wà lọ́dọ̀ rẹ̀ nígbà tó fi lásìlẹ́ǹtì táwọn ń kiri ipe jìbìrìlù wa kì ó ní kí ojú àwọn èèyàn jẹ orí tó wọn gbóná sàláwà alẹ́ káyà jìbìrì ìgbà tó kàn fẹ́ bá jìbìrìlù sọ̀rọ̀ ló náà jáde jìbìrìlù wa ìmọ̀ mi ló bá jìbìrìlù sọ mo ní ìṣèlú ẹ̀ǹtẹ̀ ó ń kàn ọjọ́ Yorùbá yẹn jù mo wá lọ bí wàásù wàásù lọ wàásù mo ti láti sàyẹ̀ lójúṣe mo wá lọ ike ah ẹni jìbìlù kan kéwù ó ti lọ gbọ́ gbogbo wáàsí àjàní mélòó àdàbí ní ẹni bá jáde sí ó ti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ tí ẹni jìbìlù wá kọ́ kùránì kọ́ wá mọ kùránì ká ajáde sí lọ́mọ kùránì ká ẹni jìbìlù kọ́ kọ́ mọ́ kẹ́ wọ́n ló ń dunu kùránì ló ti ha sórí pé jìbìlù lọ́kọ̀ direct live and direct ọmọ yìí gùn jìbìrì ọ̀kọ́ ọmọ lárúbáwá kò ráúsá ńlẹ̀ láti jọba ráúsá tí ń ṣe islam àtijọ́ mùsùlùmí tí wàá ńlẹ̀ yorùbá yìí náà kò tún mú yorùbá yìí mú lọ́wọ́ arígbó nàìjíríà tí ọkọ̀ kí jìbìrì láàbìrì pé ọlọ́mọdé á sọ̀rọ̀ ṣé ẹ nítorí kó ń jẹ́ ibo tí ò sì kéwú tẹ́lẹ̀ ọjà sì rèrè ó tú tọ́ba ṣe àwọn tó ti wá lọ lé kéwú já kéwú káyọ̀ já kéwú sàwádìí já kéwú bẹ̀ lọ́dún jìbìrì lù ọlọ́mọdé asọ́nu ìyẹn ó máa jẹ́kọ̀ọ́ fẹ́mi àtúnyí pé ó yẹ ká máa ń wá àṣìwò láàmú àtẹ́tì lẹ́yìn sẹ́yìn ọgbẹ́ wá àṣẹ entertainment mọ bàbá yìí mọ bàbá yìí ìwé náà náà tẹ̀lé bákan náà ni ẹ máa jọ tẹ̀lé bí mo sọ ilé ìbò àbọ̀ sọ tí mo ní kó sí mi. kí ló tẹ̀yìn fún wa ẹlọ́mi bá wa fún mi ẹlọ́wà pàṣẹ wa èsì ẹlọ́wà pàṣẹ wa fún mi. àwọn tó kù ẹ̀yin ni wọ́n complain wọ́n complain fún yín láti gbà yín ní sí ẹ sáà kọ́ lọ́mọ ẹgbàá wa náà màá jọ́ ń gbà tí mo parí ẹlọ́mọ ẹgbàá wa ẹlọ́mọ ẹgbàá wa pàṣán tó dáa náà ẹ dákun sọ̀rọ̀ mi yé wa ẹ̀kọ́ nìyẹn pé kí ni o ká máa irú àṣìta máa gbọ́ ká sì sọ̀ra ẹ rí i pé ọ̀rọ̀ ìjà olùkó wà ní ọ̀rọ̀ ṣe kínní kínní kan ni ká sọ̀ra ẹni di pé a ti dépò kan ni ká máa sọ kọ̀kọ̀ fáwọn èèyàn ní nkankan náà lè yóò pè má rẹ̀ èèyàn kìí ṣe sọpá nẹ́bì lèèyàn nìkan kí èèyàn má sọpá nẹ́bì lò ṣùgbọ́n ọdún tó ṣe pé èèyàn lásán ò lè ṣe àfẹ́ni ó bá jà nẹ́bì ẹni tí bá ń sọ pé òun lè ṣe ẹ ti mọ̀ pé lé ẹni àná ni. bí ká máa lá àmà kọ̀kọ̀ àwọn ẹni kí sọ wípé abọ́lọ̀ ń sọ̀rọ̀ abọ́lọ̀ ń ṣèpàdé ọlọ́run bá wa sọ̀rọ̀ àtàwọn oríṣiríṣi ìdájọ́ ìjọba bẹ̀rẹ̀ tá a mọ̀ pé ọlọ́run ọmọ yìí ṣe fẹ́ nìkan àbí ta ni fún ànábì ẹja sọ̀rọ̀ ọlọ́run ní àti yọ sọ̀rọ̀ fi kò ní ala eight oh, ọ̀yà ẹ̀ka náà náà. nítorí dáàjú ni pé tá a bá ṣe ọ̀kan ká tún ṣe mí ká tún ṣe ọ̀kan ká tún ṣe mí ká máa nà wá rẹ̀ kó ló dáàjú náà. Pàǹdà ọ̀rọ̀. No. wọ́n máa ya kúrọ̀ wọn kọ̀ tata wáyà tàtà àtàwù wà hùwà lẹ́yìn sáàkọ̀ wàlá fún ọjọ́ kọ́kà kọ́kà yóò gbàlá dà pẹ̀lú gbọ́dọ̀ èsì ká kàmá ká lọ gbúgbú o tó bá ti ń kà á tó ti rí yáyà tọjọ mọ kẹ tọrọ kẹ tó bá ti ń kà á lọ tó rí yáyà tọjọ mọ yà wá sọ níbi yà kọlọmọ jẹun yà ọlọmọ níjẹ ní tó nù yà náà ara bàbá yìí ṣáájú náà wà á lẹ́kùn sara. ọ̀rọ̀ kìmáàrù ọ̀kẹ́ kìmáàrù náà. ok. là tóbìnrin mùsùlùmí bá fẹ́ kírun ó gbọ́dọ̀ kó dúdú ara rẹ̀ pátápátá fojú àtọwọ́ nìkan ojú àtọwọ́ kì í sọ̀rọ̀ yẹn ni láti bò lórí o kì í sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tóbìnrin tó bá jẹ́ lẹ́hà tó ti bójú tó bá fẹ́ kírun níbi táwọn ọkùnrin wà ó lè bójú ẹ̀ bọ́ ìpìlẹ̀ ni pé kó má bójú sóti ẹ̀yìn tì í bọ̀dọ̀ wáyé kébí tọkùnrin wà tán mọ̀ wá rí ó lè bójú ẹ̀ tó wáyé fẹ́ tó ń bójú ṣé o ti yé ni ṣùgbọ́n obìnrin ẹgbẹ́ ohun tí mo fẹ́ sọ yìí dáadáa o tí ó bá kírun tí gìgísẹ̀ rẹ̀ bá yọ síta kò ní o gìgísẹ̀ kì í sábíyá o kì o kì í ṣe tán o kì í sojúgun o kì í ṣe ẹ̀yìn o kì í ṣe bàrà àdí o kì í ṣe lẹ̀kẹ̀ tẹ̀gbẹ́ yẹn ní a máa fi hàn. tí gìgísẹ̀ ẹ̀ bá yọ síta kò ní mọ̀ torí ara ìwòwò tó gbọdọ bò ní kátó wá sọ ẹni ó bá lè gan ó lè rídìí obìnrin lórí irun níbi tí wọn lójú ti lè so obìnrin gbọdọ bu ẹsẹ̀ tó náà gbogbo káàkiri yóò ìwọ̀mọ̀tẹ́fẹ́ bájà tẹ̀mí ọ̀nà mọ́sùkì lójú àyà lójú ọ̀dọ̀bọ̀ torí àtúnkì ni wọ́n tún sáyà lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà bá lo kíní tí ọkọ tí ò tàbí ìbòrò bá fi ṣẹ́gi yóò lè rí tẹ́yìn tẹ́yìn bá dàbò níbà gbogbo orun intọ àtàrí intọ lẹ́mẹ̀rí síbẹ̀ náà ibẹ̀ kọ́ ẹni bá ń fi léyìn ń nà wàá tó wàá zákùn lọ. naa mẹ́ta ń lé ẹ má dà bọ́dà náà lọ láyé àwọn sálà fún wa kìnkìn bẹ́ẹ̀ wọn máa ń kì í tán ìṣe rí problem táwọn èèyàn nínú wípé òru lọ́lọ́lá jù kíní kan ló ṣe kíní jù káwọn ṣe bẹ́ẹ̀ rárá kò nídìí tí màmú yín bá mú choice yẹn wá ṣe é kéèyàn kí ní jàmá yẹn ní mọ́ṣáláṣí ó lo orí ó sì lọ́lá jù kéèyàn lè fẹ́ dá kìlọ̀ ẹ wá mọ̀tì àtúnṣàbùṣe dá ọjọ́ wo tó wáyé pé yín mọ́mù tó da tó sì bá kílẹ̀ kí mọ́mù concentration ọkàn fífi kí mọ́ yàtọ̀ sí téèyàn dá kí kódà kó ka kò lè dàbí eléyìí tó dàbí tẹnìkan kàkí ojú wọn náà ń gbọ́ kò lè dàbí ẹgbàá mi tún wá ní àtúmọ̀ bó mọ̀ yàn lọ́wọ́ yóò wà rẹ̀ yìí ìgbà mi yóò sùn ó jìjẹ sàárì wọ́n dà wọ̀ yẹn lò láyé anábà Muhammad sallallahu alaihi wasallam anábì kì í tiẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn sàábì àwọn tí wọ́n máa rò ní ká máa kí fáwọn yẹn wọ́n máa ń kí tán ni wọ́n máa ń kí ni táwọn yẹn sì jọjọ kí wọ́n jọ kí mọ́kànlá yẹn bẹ́ẹ̀ ni ẹ jọjọ kí ẹnì kọ̀ọ̀kan ọmọ lọ kí tiẹ̀ ńlé ìyẹn kọ́ ni sunnah sunna ni ká jọ kí n jama nínú rọmọdọ́nù yìí sunna ni ẹ má dẹni ẹ lò naam. èyí ah, ah, ah. eh, eh, wá mọ̀ ya èyí mọ̀ sọ́bìrì ọ̀sọ̀ lọ ìbáàdà tá ànábì ò bá ti ṣe àyè ṣe àlè ìbáàdà ó ké fìyà tó bá ṣe pé ìmáàmù lọ sọ fáwọn èèyàn pé màá kí mẹ́rin fún yín lálẹ́ ẹ máa bọ̀ lóru màá kí yòókù kò sí wàhálà bọ̀ ká aṣọ kíkẹ́ nìkan kan lọ kí tiẹ̀ rárá rárá mo rò pàlà ayé mi ti rárá ṣé dandan ni pé kíyàn ṣàdóńdó pé mo ṣàgbọ̀dọ̀ yẹn náà fìlà lóru ṣé dandan ni ni tó bá fẹ́ yẹn náà fìlà lóru tó bá ti ṣàlùwà lákòókè àká méjì ó ti tó kó sì máa ka alukur'an nígbà tí mama wa Aisha radiyallahu anha tó sọ fún anabi Muhammad sallallahu alaihi wa sallam onídàkùn tọ́lọ́n bá bèbè ṣe kò ń gẹ òrùlé látòrò kọ́ndìrì kí ni màá fi bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì òsì sọ fún pé kọ́ máa yẹn náfìlà ó sì sọ pé kọ́ máa sọ pé ìnáka rabbana ìnáka àfọwọ́ Allahumma ìnáka àfọwọ́ tuhibbul afwa pàápàá ó yẹ kó sọ pé kọ́ máa yẹn náfìlà lọ ni àwọn èèyàn sàfẹ́ tagbárí bẹ́sì wọ́n fẹ́ sàfẹ́ gbà ládàá kọ̀rọ̀ tẹ́wárí ládàá kọ̀rọ̀ téèyàn fẹ́ gbà yóò máa wí láàárọ̀ erépa erépa bìdàtì aa bẹ́ńtẹ́ àwọn bẹ́ńtẹ́ nù tó orú lèèyàn máa ń wí o náà náà. ṣé ẹ ní lórí irun ìhòòhò orí irun ó yàtọ̀ sí òhò lásán tọkùnrin náà bá kírun tí òògùn ìtìká ẹ̀ kò ní irun tí ò bo èjìká kò ní irun tàbó kírun àwọn kinní tí a máa ń fi ṣáàjì rẹ kò ń lọ́wọ́ táwa ń rí fàlàwò díẹ̀ kò ní irun sálàyé mi ti bẹ́ẹ̀ náà ni kọ́ lọ wọ ṣé bọ́ksà náà máa ń pè àbí gbogbo ẹ̀ kó mọ̀ sí gbogbo ara lẹ̀ èèyàn èèyàn kírun báyẹn o ṣé wàá rí ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọkùnrin náà yẹ ká ní ojútì kí wọ́n máa wọ bọ́ksà. àtàwọn nǹkan kan kó sì mọ fi sakọ káàkiri kó mọ yán fígéńdé káàkiri ìgbà tí yóò ní ti dùn yàrá èmi èèyàn ìgbà tí yóò ní ti dùn ẹ lè pé ẹnì kan lè pàdé èèyàn kó pọ́nyàn lé yóò rí pé gáì lọ́gbẹ́ni asọ́gbẹ́ni náà já sí báyìí gáì so ọlọ́run bọ́ sànù àkọ́dá dẹ̀ kínkìrún bẹ́ẹ̀ ọlọ́run bá ló mọ̀ jù mi wà ní. kò subhanaka allahumma wa hamdika sallallahu